This audio is brought to you by MDPU Recording Studio. Please consider donating to help our running cost and future projects by visiting www.maxwatch.com slash donation. الحمد لله الذي بنعمته تتم الصالحات واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọrụ yàrá anáìka ọ̀mẹ̀ka rẹ̀ yàn wọ́n gẹ́ ẹni jùmọ̀ àti ààbìn láìka ibi ní ọdún ndị nínú nàkàrẹ̀ yìí ọ̀rẹ́ka tẹ́mẹ́dùn máa ń àgbà tìlẹ́tẹ́ máa yá ọmọ ọdíjọ́ mọ́rí ọ̀tẹ̀lẹ̀ jẹ́ ọ̀tẹ̀lẹ̀ nta mẹ́bí ọ̀ọ́fẹ́ ẹni ààyè aláìka ọ̀rọ̀kú ẹ̀tẹ̀ àti ẹ̀ńkátà aláìka ọ̀man òkú dáàfẹ́ ọ̀rí màá ní ní ẹ̀ẹ́dà mọ̀ríyàmá ìkúmọ̀gbọ̀nà wàtàrà ọmọ anẹ́kẹ́ ẹ̀dẹ́dẹ́ kàtẹ́ wọn ọ̀dọ́ ọ̀kọ̀wé kánú ọ̀kọ̀ríkà wọ́n èkó ìtìrẹ̀ ẹ̀rọ náà ọ̀kọ̀wé tìrẹ̀ wọ́n èkó ìdílé ẹ̀rọ ọ̀kọ̀wá jílẹ̀. ọ̀rí màá ní mẹ́ẹ́ tàbí ìfọ̀nlẹ̀ ìgbà mọ̀mọ́gbọ̀nà wàtàrà ere ẹgbàkata ẹmúdá ẹka àmàdé ẹwọ ẹgbàmọràn ọmọdé náà wọtàlá dọ àmàna bẹ wọn mọlẹ tó náà wọtàlá bọọsì kúrè bẹ sẹbi ẹbẹ ẹbẹ ara àwọn ká ànyẹ ara àná ẹka àbúrúkà ẹni wọn ẹ ẹgbàmọràn ọmọdé náà don ɗan kasa ma don ka a nan wuni ɗaya hari ina ka ne isa ma'aika a wa borita a ma'aika a duk kuma kuma bi a borita ya bi eh lalle ana a ma'aika a zuci ya bi ka a nan wuni ya to ina ka ne eh ne a ma'aika eh ne do a tare ne a ma'aika bai ya mai ne motan da nan wuni ya to ina ka ne eh ne a ma'aika eh ne ke ya a tare ne a ma'aika أن عندما الله وتعالى قد حفظ الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون báwo ẹni wá rẹ nílùú kábàá máa bẹ́ẹ̀ ni àwòká ẹnlẹ̀ kàtẹ́lẹ̀ dọ̀ bí omúlùsùn náà wọ̀ tààlà dọ̀ ó fi ẹ́ lọ́mọ لما سبحانه وتعالى ولقد فتنا الذين من قبلهم يلا زموالي أذنبني أما إتائر دي لدينا نبالي دي سبحانه وتعالى دي لأقول إتائر دي أذنبني أما إتائر نيك يلا أتا أذنين لا إتائر إجاء فقط ذاك أتلك أن يبدو ويبدو ولما يدخل الإيمان في قلوبكم إتنا إيمان أو يمني آيان umuri ọmọ ya ń ba yẹ ọjà ọ̀nà ọ̀nàbàkè umuri ọ̀nàbọ ẹtọ́kàtẹ̀ umuri òsì ọ̀tá àbọ̀ ìlà ọkọ̀ ọ̀dàkà lórí ọkọ̀ náà bẹ dáa táwọn ní kókó wúri àkọwẹ́ dáa àgàmọ́ ní dọ́nà ọ̀rẹ́ ẹ̀kọ́ nyẹ̀wò tẹ̀sán àwọn ọkọ̀ náà dọ́nà ọ̀rẹ́ ẹ̀kọ́ nyẹ̀wò bẹ̀. sẹ́yìn náà ẹ̀kọ́ ẹ̀mẹ́ abọ̀ náà ìta ọ̀nà ọ̀pẹ̀kọ́ náà kó ene ala ene wani bi anta na lebe me amare kan ọta na ẹrẹ because ìjọ wa ni àbúrò tilẹ̀ yà wọn àmọ́ ìjẹ́tọ̀ ọ̀tà tẹ̀ kúrẹ́ ká ẹ̀rọ àbúrò àwọn kúrẹ́ ẹ̀rọ náà wọ́n pé wọ́tá ẹ̀yẹ bẹ̀ẹ̀dà ẹ̀mẹ kọ́ ayé kọ̀rọ̀. ẹ̀tọ́ kafẹ́ wọn ọ̀rẹ́ ọmọ anáyíká ọ̀zámẹ́rẹ́ ọ̀rẹ́ ọmọdún náà ọ̀tọ̀ ẹ̀rọ náà mọ̀ ọ́nà حديث أنا إمام مسلم ما فيته إني حديث عائشة رضي الله عنها أنا كاكا أنا وأنت مولى صلى الله عليه وسلم أما تاكي إيوا نتنيني أنا إكا أو كاني أوتو مولي حتى نمني إيكي أنا إكا أوتو aka ọmọdé fọnà wọtàrálà ọtí ìtẹlẹ yọ ọyẹlẹ bí a ti ń yé ìlú yọ akọbẹ ama ìka ọmọ.

Abu Dawud báwo sọ ọ́ ẹ̀ sọ̀nà níhí ẹni pé ọ̀rẹ́ ní àdéhùn sílẹ̀ gíláàd ibn hafi masulana. Anáwé àdéhọ́ọ̀lì. Ọ̀nà àkàkẹ́ àdéhùn ní wọ́n fún mọ́rí sọ́ọ́lá ọ̀lẹ́sọ́lá mọ̀ náà kọ́ ìbùdókè wọ́n fún mọ́rí sọ́ọ́lá ọ̀lẹ́sọ́lá ọ̀kàkà. Pàtàkìyàrá anáàrẹ̀ká ọ̀rẹ́ mi, a ní ìdí aláìka òmórí ìgbọ̀nà wọ̀ta ààlá ọ̀gbẹ́rẹ́ àtúbọ̀wẹ̀dẹ̀ ẹ̀rọ. Àmọ́ ọ̀rẹ́ bá yẹn ń kọ́rọ̀ ilé ẹ̀ ọ̀nà láìka ìgbóná òmórí ìgbọ̀wẹ̀dẹ̀ yà àmọ́ wà nìka ọ̀lọ́. Wọ́n tó mórí kọ́rọ̀ rẹ̀ sálá okò mórí bá àgbàmà rẹ̀ ilé ọ̀tẹ̀ wọn dẹ̀ wọ́n àjọ. Ìjẹ̀yìn ní ọ̀dọ́rẹ̀ náà ìta ẹ̀kọ́ òdìrẹ́ ń wẹ̀rọ bọ́ọ̀lù gbàgbọ́ ọkọ̀ náà sẹ́kẹ̀ ẹ̀ ọ́ rẹ̀ fọ́ agbádùn mẹ́lẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀kọ́ kátẹ́ ọ̀nà ẹ̀kọ́ òwúrọ̀ èhú gàrí. ìwọ̀n náà wọ̀tọ̀ ọ̀la bẹ̀rẹ̀ ọ̀dọ̀mọ̀ ẹ̀rọ lọ́rọ̀ náà ìta ọ̀húrì dàrẹ́ bá ọ̀kan ọ̀gá ìtàn dọ́ọ̀kú dàrẹ́ ọ̀rẹ́ bá ló pẹ̀lú kíkọ́ àyíká ilé ozi aláìka ọmọ bẹ́ẹ̀ yá náírà kò ló ń bọ̀ náà wà sáárá ọ̀ṣẹ́ mi bí mo ń bọ̀ náà wà sáárá bí ọmọ ẹ kò ní sùúrù tó yẹ kó ilẹ̀ ọmọ aláìka ọ̀wá mi ètò ya ọ̀rọ̀ àkọlùkọ èmi yọta ọ̀rọ̀ àkọlùkọ èmi ọ̀rọ̀ àkàrẹ̀kọ́ náà nọ tóódé mọ́tòmọ́nà wàtàlá bí ọ̀ṣẹ́ wọn ní oúnjẹ náà aláìka ọ̀dẹ́rẹ́ àbẹ̀rẹ̀ dédé mọ́tòmọ́nà wàtàlá kọ́rí ọlọ́run ọba ẹ̀ áhàkàmán. máa yẹ wọn ọrí yóò mọ̀rí ìsáná yìí yìí nà ẹ̀mí ọ̀jẹ̀ kàìnà lórí ẹ̀fẹ́tẹ́ inú ẹ̀rọ láyé alukur'an aláìkáró ìkẹtẹ lọ́wọ́ sọ́nà ọ̀sọ̀ọ́lá dáàkàtà ọ̀wọ́n sọ́nà ọ̀sọ̀ọ́lá ọ̀rọ̀ àmọ̀kàfẹ́tẹ́ yàtọ̀ nínú aláìká ẹ̀mí ẹ̀dá wọn wọn ni ẹ̀rẹ́ dọ̀kẹ́mẹ́ dẹ́sà àti ọ̀ẹ́dọ̀wẹ̀ ni ọ̀ẹ́mọ̀kọ́lọ́ aláìká ọ̀ẹ́dọ̀ ìdáwẹ̀. Muhammadu na wata ara wakani ba ma wa wa dambla su kire su iya ce su asuma ka yi ma wa wa dambla su a zannin lai ana ita ɗan eh, ne yau diga dawo na hannu ba rai. Don Muhammadu na wata ara adinye ne don ibe ya da tsayawa ana ita olori na ita warewa. Muhammadu na wata ara awa wani mana Ijonra Umar bin Wataala ọkana ya ahịa kame da ya nufa nye anyị Amerika eyi esi bere mere ke. Umar bin Wataala kọrọ kọrọ nọ ama akwụna maka ma ọ wabere mi ọsọ nọ nọ ọzọ nọ ọyị nọ ọnaịka ọnụ klasik ya ọnaịka bụ oji n'ogbori subana wataala don muna wa ta'ala dala kan ayata ko no muna wa ta'ala ono akere ti sama ni o ina ke beba ti sama ni o e ati on kan an wa ta'ala o man yukatan bi ke دوغنا وتعالى دورا كاين آية سانتا أورا دويدي أوتلي آي إي أوريا إلاي كايا فتوكاي إنهم لهم المسؤولون أوريا لن أنا لاني آك بيبا أن تجم لثمنا وتعالى هم الغالبون أناني آك بيبا إيري فولون don zona wa ta'ala dawa kai ne aya ta kai iba go go onu tai atare ne ne ana ka he ne do ini e honon wo yo mo e ko mo la sha ati e ko he ana ka o wa le ko yi ni ni ma he onu ori yo mo ri ama kuma e ko kai so mo zona wa ka e ne àwọn mẹrẹẹrẹ ní oṣù ọ̀la wọn aná ìfọmọ́sọ̀nà wọ̀tàálá oṣù ọ̀la wọn rẹ̀ wọ̀nyà ọ̀dọ́ ọmọ nà mẹ́ ọ̀sọ́nà bí ètò ẹ̀ àwọn mẹrẹẹrẹ aná ìka ẹ̀mí mọ̀kàjí náà débi ní ìwúna àbẹ̀mẹ́mẹ́ aná ìka yẹ ẹ̀mí ìròyìn náà yẹ níka yẹ ẹ̀mẹ́ ẹ̀lú pátákẹ́lẹ́ tó àbíkà ìka rẹ̀ yẹ tó yẹn ní ka ɛɛmisa e anabaabɛ anaikaye e, ɔne wogeni yi dɛ na ɛmɛ ɛnmiska ne mɛ ɔsana werɛ anaika omori bona wataala anabi aade aada rihai o hiɛ pɛtɛ lele ɔyi kɔnɔ kaa kaye ate ooroni ni ate nyiro aze nene anaika ɛnɛ e, maka ma wokaye ɛnɛ la ka nomori obo kaye omori bona wataala ɔyɛ ko tɛ yɛ possible ne apoya anaika ɛnɛ mɛ lọ́mọdúnrún ọ̀tọ̀ rẹ̀ lọ́kọ̀ pé èrò kàlẹ́ndẹ́lẹ́ anáìka ẹ̀ màkàmáwò bẹ́ẹ̀ ni dòmórí òwò àgùnbé ẹ̀rí tètè ìtọ́ náìka ẹ̀ amúlẹ̀ tètè ìtúlẹ̀ amma muna wato rara o ka hawiya na winiran ka da jini kana hana ka e aman na ma muna wato rara o ka wira da ne ana ka a bujiro muri a wanta azame ulai ka fil azali azame e ba ina na ka e ne ba na ten na ma wato rara ka ra ka e na ka ka mun muri kana wato rara o ba mai ka ẹ̀rọ̀nà bẹ ana kama o ẹ̀rọ̀nà ìkíkà rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀nìyàtẹ̀ bẹ̀ ìbátúrẹ̀ ẹ̀rẹ̀ nẹ́nẹ́ aláìka ẹ̀rẹ̀ fún ọmọ rẹ̀ sọ lọ́mọdún àwọn sàárà dọ́rọ̀ àtàrà ẹ̀ka ń ta náà kama o ẹ̀rẹ̀ ẹ̀mí yìí ti ti iná kura ọmọdún àwọn sàárà ọ̀tùmọ̀tọ́ àwọn kọ́lé ẹ̀wọ́n mẹ́tẹ̀ ọ̀rẹ̀ ọ̀rẹ̀ mi lọ́mọ náà lọ́mọdún àwọn sàárà dọ́wọ́ kó wọn àwọn ẹ̀rẹ̀ jẹ́ ànábà ọ̀dà máa hẹ́ ọ̀mẹ orí ọmọ ni ọ̀kàtúntà náà ìfọ̀mọ́sọ ọ̀mẹ ọ̀mọ̀dìyẹ. ọ̀gbọ́n ọmọ orí kọ̀ rẹ ẹ̀rẹ́ náà kẹ́ ẹ̀ka rẹ̀. ọ̀sán àbí sunu ni ó mọ̀ ní àfọ̀dà anáìka ọ̀tàdútọ́ mọ́sùn náà wọ̀tàrà ọ̀ọ́tọ́ mẹ́ kọ́tù ọ̀njáàzì lọ́mọ́ni mọ́sùn náà wọ̀tàrà bọ́ọ̀kà àrùn ẹ̀yìnkì ìjẹ̀jẹ̀. ẹ̀rẹ̀ ìlúgbẹ̀ ayé gínàna ọ̀rọ̀ kàtútọ́ náà ìkọmọ́sùn náà wọ̀tàrà ọ̀mẹ̀ àtútọ́ náà ìkọmọ́sùn náà wọ̀tàrà òun rẹ̀ pẹ́pẹ́ inú àná ìka òun rẹ̀ pẹ́ẹ́ ọ̀ríkà ìrọ̀lẹ́ dáàlàdò káyè ẹ̀fẹ́ kókó ní kazùmẹ́ ọ̀la yà á yẹ ní kazùmẹ́ ẹ̀hánà rẹ̀ kókó borí ẹ̀ ní èmi ti ní ọ̀nkẹ́ náà mẹ́rẹ́ mmaa ọ ọ̀ríyọ̀ mọ̀rí àrò kẹsùn ní mọ̀rí tìmọ̀ náà wọ̀tà ẹ̀lá àná ìka ọmọ bàrà omi ìdèkì àti ọ̀kadì tó mọ̀rí tìmọ̀ náà wọ̀tà àná ìka ọmọ ìdìyẹ ká ukɔrɔno rɔmɛ isɔnɔ ebe isɛ ɔtana dɔnku wɔn mɛ mihɛ la wɔn mɛ mɛ aba mɛ la mɛ hi suwe efi ɔla isɔnɔ ebe eke o ɔna agbo mori wɔ ɔna mori fana wɔ taala ɔwɔ agɔ wɔ ɔna ekele mori fana wɔ taala do wɛ ɛni ɛka do wɛ ekele mori fana wɔ taala. òmùrìbùnà wọ̀tàálà òwe ìpìlẹ̀ báyìí ní ọ̀nà ìka ọ̀ṣọ́ kàtà ní ẹ̀rẹ̀ hún ní òmùrìbùnà wọ̀tàálà anákàkẹ́ wọ ọ̀ṣọ́ bìáde ọ̀kàtútẹ́ amáìka wà mẹ́rẹ̀ nṣọ́rẹ́ nídà ká mmá táwọn ẹ̀rẹ̀ ka ọ̀nà àwọ̀rọ̀ká wàhùrà náà máa ní ẹni olè kùnyà ẹni àkà oṣù náà yìí tó ọ àná. amma awere amaika wee jia ọyịnyị akebe ebe ọyịnyị ụzọ na ọhụ cheretụ ọnụ ya wọ́ọ̀dì wọn ò sì ìsílẹ̀ ọ̀nà nù. Máyì ni ààbẹ̀nẹ̀ anáìka ọ̀bọ̀rọ̀ kúrọ̀ kàyè ọ̀gbọ́n mọ̀lì fúnà wọ̀tàhálà òtí ẹ̀tẹ̀. Máyì ni ẹ̀bẹ̀nẹ̀ malaika ẹ kọlifọ ìfọmọlùfọ náà wà tààlà ònùbè wa àtìkọdọ mọlùfọ náà wà tààlà dọọba kọnyakẹ bẹẹba ọmọlúwa náà anákàkà yẹ ẹni ka ọdọ ọnyakẹ bẹẹba ìlànà ìdílé ẹyẹdọ mọlùfọ náà wà tààlà ọrẹ bẹ ọmọlúwa náà anáyíká ọ̀nà kàkà tó bẹtẹ ẹnìnà nàkàrà ọláyẹ kàrí ọgbọwọ mọlùfọ náà wà tààlà ọgbọrẹ kọbẹrẹ yẹn ni mẹ́rin ní ọ̀rọ̀ náà ẹ̀ka mmanya ụlọ onye ọmọ ifo náà wàtàrà ẹlẹ́bí àgbẹ̀mẹ̀ anáyẹ̀ká ọ̀rọ̀bọ̀rọ̀ká òmòrò ifo náà wàtàrà ọ̀gọ́wà nọ mẹ́ẹ̀. ẹnáyẹ̀ká ọ̀rọ̀bọ̀rọ̀ká òmòrò ifo náà wàtàrà ọ̀gbàgbọ́wọ́ anáyẹ̀ká ọ̀gbọ̀kàtítà ni yàgbẹ̀ nẹ́nẹ́ anáyẹ̀ká ẹ̀mẹ́ ọ̀dọ́wọ́ ọmọ ifo náà wàtàrà ọ̀nàbẹ ọ̀zọ́nà anáyẹ̀ká bẹẹni ọyọ kúrò yóò mọlẹ wọ wa ni èyí ní ká yẹ ọmọ mi pẹjú wọ mọlẹ pọ náà wà sàárà dáìsá ìsànà bẹ inú wọ mọlẹ pọ náà wà sàárà wọ sàrò òbí ara kan. ìsànà mọlẹ pọ náà wà sàárà ọ̀nà mi hàlà dọ́mẹ̀ hàlà ìsànà mọlẹ pọ náà wà sàárà ọ̀nà kò yí kí sí. دافع مقرر تنزل أمامكم سبحانه وتعالى فاضل كائن لي دام إبلا إبلا نايكا ومول سبحانه وتعالى وسوهم بروكم وليها نكنامة دايكا المولمي إبلا نعم ولا ترى anaka ogomori wa omori ba agwa wa omori ọna anaka ke intan sọrọ lọha ya sọrọkọm wa ọgbọ omori wa ọna omori ba wa taala ọna ba agwa ọna wa wa ifabbe takada anakọ ọna omori ọna agwa ọna dọ ni ihe tẹtẹ tẹrẹ ànúnú mọ́tòrò wọ̀tàrárá ọlọ́ọ̀gbọ̀wọ̀ tọ̀làbọ́ọ̀lẹ̀ bàláwọ̀ èlò ní ìhùlà ànúnú mọ́tòrò wọ̀tàrárá òórùn ìbùkọ́lọ́ọ̀gbọ̀wọ̀ ẹ̀ńdẹ̀rọ̀ náà ẹ̀ka ọ̀nàǹgbọ̀ọ̀gbọ̀ ọ̀nàǹdọ̀ mọ́tòrò wọ̀tàrárá dáadáa ìyẹn sórùkùn lọ àná ìkọmọdúnrún àwọtàrà ọgbọn wọn ni sàlàbà àlìbàlẹkùn ẹnì kọọkan náà ẹnì kàkan náà ọdẹkẹrẹ ọdún bá pàwà àná ìka orí ẹbí náà amma mai suna wa ta'ala ọba ọmọdé ẹnẹbẹrẹ mẹ ana ẹka ọba ọgọwọ mi bẹẹ bẹẹ wọlé mọ mọ jọna jẹnlẹ jẹlẹ lóhùn ana ẹka mọ suna wa ta'ala ọba ọmọdé ẹnọbẹ ananyọmọ tó pẹpẹ dan yaara ọyọrọ náà ẹka yaara dá yéé tètè máa ní islam rere ahẹkọ ti dára ìdó ojú náà bí yéé gbèsè yéé islam ìlú èjèsè. àyíkáyé èkìtì ìsánà abẹ ọ ìdá ògbórìta yẹ ọwọ anyẹ kẹhẹ lọ ọ anyẹ pẹlú ọlọwọ àtẹwọ lọ ibi ojú òjòjì wọ èkìtì rẹ àwọn dé àánú isanara jọrọ yi jọrọ la yi ọnọbẹ isanara atẹkẹ yi yọ ọdaka le isomori fana wa taara ọhẹlo akaba mu kọrọ yi wáyé ma lẹsẹ na náà lẹnà rẹ ta anyi bá yọrọ kaba mu kọrọ dọ ọnyẹ kẹhẹ ìlà nọdọ sáyé fún mi ma lẹsẹ. هل نحن نضر مع الإسلام حيث ضر أم نضر مع مصالحنا حيث ضر dan iya ra rai ka oyo nera agubi agiya era abe kabera agubi ehonan ande samaika umar bin wa taala wa ma halaqul jinna wal insa illa liyabudun ọ̀nà ọ̀tún ni ara àtàrìjẹ̀nu àákẹ́nẹ̀rẹ́ àhẹ̀kọ́n dẹ̀nà ara nù mẹ̀yàn tẹ́ bẹ́ẹ̀ wà ara yẹ e ọ̀nà bẹ́ẹ̀ wà yẹ́ra e yẹ e àhẹ̀kọ́ mọ́lẹ́ ọ̀nà ọ̀jẹ̀lẹ̀ jẹ̀lẹ̀ lóhùn. sọ̀rọ̀ àwọ̀rọ̀ ká ọ̀yẹ́ra yẹ da ikabewa ye isana ika omori subhanahu wa ta'ala otin agawa awọrọ ka ye kindi ye ti omori subhanahu wa ta'ala yorogoban ee bukọ ti omori wọ ya e, mọ omori sọ e, e, omori subhanahu wa ta'ala ọ̀nà kàmẹjẹ báyìí ka ọ̀nà yà mẹ. máa hẹ́ ọ yàrá sọ́nà iná sànẹ́ òròmọ́rí sọ̀nà wọ̀tá ààlà ọ̀rùnmí kápẹ́ wọn yàrá ìrẹ́jọ́jì pé òròmọ́rí yìí ọmọọmọ ẹ̀yìn ọ̀kadà ọmọọmọ ọ̀họ́rọ̀ ilẹ̀ ọ̀yíjì ọmọdé ìbí ọ̀yíjì ní ọmọdé sọ̀nà wọ̀tá ààlà ọba àti ẹ̀rẹ̀ káyẹ̀ ìtànà ìgbẹ́gbẹ́ ọ̀tọ̀ iná ìtànà ayé ọgọ̀wọ̀ ìtànà ayé akẹ́bẹ̀ẹ́bá ọwọ́ agúnlọ́wọ́ mọ̀ sọ̀nà wọ̀tá ààlà bẹ́ẹ̀ yí ọ̀rẹ́ hàn. jẹ́rẹ̀mì ọ̀fun tó fẹ́ di àwọ̀ wasiya anaika sayidina umar ibn hasan radiyallahu anhu ọmọye saad ibn abi waqas ọrin sọjà anaika ẹnẹ umar ibn hasan radiyallahu anhu ọkàáyé saad ibn abi waqas. bákan ama bá a dọ́wọ́ rẹ mọ́tò náà nù. ẹ̀mí máa mọ́ dáhàwó àtẹ̀yìn náà ìka ẹ̀yà wà fún àná نو يوم يمر سبحانه وتعالى على كل هذا إن إلى وما في السر والعلن مع الناس ومع غير الناس إن إيه راوي نبكلي بلي دور رواية مع الكاية رواية هو سمع لك أبوك أفراد كاية هي آه ويوم سبحانه وتعالى ọ̀nà gbé inú tí ní amájúbáyé kékeré ọdún láàánú kéré fún ọ nìyànjú. dɔw ye emoteni ananu katahu ɔno zaa fɛ nɔrɛ kɔn dema mɔda yɛ wɔn ase ɛyɛ na yi ka ɛyɛ yɛ fɛ o ka bene ne do anya ime kwere esesere bọ́ọ̀ nìka yẹ ọ̀yẹ́ na makoye ọ̀yẹ́ na arẹ́bẹ̀ ẹ̀wọ̀n ọ̀nàmọ̀tà húnyé ụmụ efura nílẹ̀ àwọn náà lọ́wọ́ bẹ̀bí kí ẹgbẹ́ ọ̀fọ́ nílẹ̀ àwọn ká ọ̀hún náà rẹ̀ rọ̀rọ̀ àfún náà ẹ̀mẹ̀ ilẹ̀ ọ̀hún rẹ̀ jọ̀dú rẹ̀ kẹ́ umar ibn abdul radiyallahu anhu ọkùnrin máa bọ́ra ẹni arákùnrin ọ̀ especially ẹ̀rọ kẹ́nà àwùjọ tí ó fẹ́rẹ̀ mọ́rí fún náà wọ́tá ara ọ̀nà àwòrán ká ọ̀ká tó ń wọnú mi ìhun ara ẹ̀rọ kúrò àìmọ́ nílé àwọ̀. dọ́kà awé rèébèbè ní sí ọjà náà ẹ̀ka ẹ̀ akọ̀rẹ́kọ ẹ̀mí ìhun ara ẹ̀rọ ní ihu ọ̀nà ibi ẹ̀nà náà ẹ̀ka ẹ̀mí àkọ̀rẹ́kọ ni. lọ́kàtà mẹ́ àkókò òkòmóni ẹ̀mí ẹ̀yìn agbẹ́kẹ̀bẹ̀ ẹ̀bá àgọ́fẹ́ káyẹ oníjẹ́ ẹ̀mí àìrí omori kùbà náà wà sàálà ẹ̀rẹ́. dọ́kà ẹ̀yà mi wò sọ nù ẹ̀yà mi nyọ́ọ̀yì òkàtà anáìka yà ni ọ̀ èsì bẹ́rẹ̀ wà bébì sọ́mi àkókò èrìkà ilé den emutenyi anaika ya rani oya asmanka emutenyi anaika endese enanyi taipa enanyi jet enanyi bomba enanyi carpet bomb ko aye enanyi ama faiza sawaina fil masiya eji ya ara awobe daika ebe ebe ile enebe den banjuna erere kukatana ninyi eleye ni awo bomba taipa ro do nene ninyi eleye ni awo ne tin kataruna dọ́kà ánà rìta ọ̀gbọ́nwọ́ ọmọ ìfọ̀nà wọ̀ta ọ̀yìn náà kẹfẹ́ bẹ́ẹ̀ e ni ẹ̀rẹ̀ ọ̀gbọ́nyá náà ìfẹ́ yá nídó ọmọ ìfọ̀nà wọ̀ta ala yéé zuhu náà wà rere ọkàtà náà ìfẹ́ yá ní àwòkọ́ kàtà it's not complete to the àwòkàtà. dọ́wọ́ ẹ̀ ká ilẹ̀ anyọ́n inú owó pàmì ọ̀rọ̀ náà ìfẹ́ ọmọ ìfọ̀nà wọ̀ta ala ọ̀nyin anáìkíní ìfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀rẹ̀ anáìka wà mẹ́rin awawa nyɔhe ka wɛrɛ ka mo dugu nyɔhe ka yɛ nta ɛfɛ mi leere naa akuma kuma yɛ ka yɛ ɔza yɛ do wa mo dugu waa sɔrɔ ka dugu yi sɔrɔ waa nyɔhe ka ni hafa lɔ amin ala anyi ɛna ikɔmɔ lɔ ma wa kaara ɔnyɔ wa ana ike ni yeere ɛni ekele abe yɛ ŋwa mɛ ɔmɔ yɛ fi mi nkaw ɛna labɛ hɛrɛ kébɔl waati da sauran mukara ana ikaba tibi mbore ne wa antum fi sabilillah ana rika wa anadakum min kulli mulk mana wa ta'ala da so ala ka hanne kai o ya ya me ne ne an da e ja no ja ya me an te wol hunai odo wa ka kai ban an da e ya mo so e ya ta kai ya ta sa le o mun ne wa me ke no dafa ọrịa ọrịa ọrịa ele ihe agụ anụ esemokwu na ọwata ya ara ọmịka onye aka bebe ele ere mme anaghịka eji ụra ele ere anụ esemokwu na ọwata ya ara ọmịka anyụka kaperetu bani israel inú mọ náà ìka èlé bíbí omori ẹ̀yà ẹ̀ kàfàrọ̀tò màdúró ọ̀ká ìrẹ̀lẹ̀ náà ìkàlẹ̀ ẹ̀yà ẹ̀kẹ́rẹ́ فجاءت هلال الديار ذوي توادي أمريني أن قد تمر سبحانه وتعالى وبدع إن أهل أغوى وذي مر سبحانه وتعالى فقوم وصل سوء أمر وصدقه أيا ومن بني بني أنوك وطوات أنوك يقاري قاي ويا المعنى مياه ويأتكيني ويا المعنى مياه ويأمر أبطل ويا المعنى يأو معنى أنسيا وأكو سوى مبيت أن يكون يتبع asuman wa amani kusi wama especially ɛna kana arɔfɛ ɛna kene change ara ɛna kana ɛyɛ haraka anaita bɛyɛ arɔfɛ ati mumenta alawaka imani baduwa kule su ɛwɛ no wata because aya yɛ ɔkɔma ni kuro yi sɔ bɔla na ɛfɛ ata nan daa kɔ ayɔra tɔ ɔbɛ nfi wei na. nke ụmụ ahịa ụmụ ịhụna wataala kọmekawanye akebe basịrị tụ ọnụ ya bimar ibn asaad ka ma ahịa ụmụ ịhụna wataala ime enwere ya nọ n'ihe mee aka ụnụ ma ahịa ụnụ ọrịa mọrị alukumokumi òfikwa ẹni anáyìíká ọ̀pàràhù òfikwa gbòòrò òfikwa ìrẹ̀là ẹ òfikwa dọ̀tí dọ̀tí dọ̀tí anáyìíká ó fẹ́ ẹ̀yà kú ya mu. anaghịka akada ekpere hei ebile ekwe daada amụra debe enyela enye kwụrụ anụ aka ọgọdụrụ abịa na ya kọmọ na na adịrị kike oche karịrị eme ene na na ya gụta asị anada esi agụzi dabịta ka ya bụ ọkara ama ịga na mmiri ka katakịrị na aka na aka anụ enyi etu amụmụrụ ibe akwụ nwanyị ka ahịrị alókùnkùn mi anabi oòrùn rẹ̀ ọ̀nà yẹn ti ní oòrùn kù ana ìta kọ́ọ̀tì ẹ̀ nọ́mi kọ́ọ̀tì àyà ẹ̀mí ẹ̀jẹ̀ yọ ayé òmòlé ìpọ̀nà wọ̀tá ara ọ̀nà mọ̀kàtẹ́tẹ́ ọ̀nà lórí lọ́la istikbala da ìkàlẹ́jẹ̀ yọ ọ̀rìn ni ana ìta ọ̀bọ̀wé òmòlé ìpọ̀nà wọ̀tá ara ọrịhị anaghịka oge eketa ka ọrịhị bọmi a ime ahẹkẹ ọnịnye ọrịhị ogbori subana wataala àìkọ́nọ́nù dẹ́ẹ̀rà ka àìkọ́lẹ̀ náà ẹ̀ka yìí ọ̀n bó kọ́rọ́ ọ̀lẹ̀ ẹ̀ẹ́dìka wà kọ́sálà wà mọ̀sánù ọ̀ta ẹ̀dẹ́rẹ́ yà sọ̀rọ̀ náà. dọ́wìka ọ̀nìbẹ̀ ẹ̀ẹ́dìbẹ̀ wa tẹ̀lẹ̀ sísọ́nà ẹ̀ka ẹ̀yà موقعة يرموك sọ́jì roman náà ìka ebe kú mori kùrẹ́kọ́ ìjà àrọ̀wọ́dé kù sí sẹ́ẹ̀nì dénwó ihu tó sirakon anabẹ malikul rom alhali ana ìka ọ̀rọ̀ àbàdàkà. ìdí sirakon ọmọ èrè amẹ̀mẹ̀ yẹ́bẹ̀ ní ihu dáhùn daa zama yani ɛzama a rira aya ɛba bi dogo se ɔtɔri ya mi to le mi dɔka weyila kan o di ni kun kaalu mɛ an ha ola ekɔw kaalu mɛ irabɔle mi ana ita yɛ ɛwuri akurɛ kunu mɛ ana nɔ le duri ta ma wa ale na da ale do ne la o mi ale to bata rɔ ne tila kɔn àánì ká bẹ́ẹ̀ ẹ̀ bọ̀ bá fún màá fún ẹ̀wọ̀ là nínú kọ́ọ̀lù balẹ̀ àdẹ́ta hàn ẹ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n pọ̀ níwọ̀n lẹ́mọ̀ òkèta ẹ̀wọ́ mọ́rùn-ún nàìjíríà ní ìlú hun dọ́kà èyẹ e ìlú wa gèdìlẹ́ nìyẹn wà ẹ̀ ẹ̀yẹ rẹ̀ kú ẹ̀yà ní òhu ọ̀hún ẹ̀yà òhu wa bí wọ́n pọ̀ dọ́kà bẹ́ẹ̀ náà n'abalị ọkụ nta nhazi nọ tọbịrị ama m ejiri ite ahụ na wee rosi n'ime bịa wee nye ndị ka na-ere ma dee ọlọkwọnya ele ere na ịka eri ji na-eme dọkọ na achọbi dọka ịmụnahụ m hazi mụ na hazi na mpụ ejiri ite ahụ waị sọkọ m ọkali anahụ yakomuna na ịdagụ ka ịkwa ịkwa ịnyere ahụ bẹ́ẹ̀ abọ̀wé inú ọ̀dọ̀ àwọn ìpín na ká owó náà nù. Jùmọ́dà sáni ah, ẹ̀mẹ́báwọ̀ ẹ̀dùn ìrírí ọ̀nà àtànúwọ́ abáyọ̀ náà kún yọ̀tọ̀ àbúká ẹ̀tọ́ kàkẹ́. Àdúrẹ́nu ẹ̀yẹ́tọ́ ọ̀bẹ ọ̀kàtútẹ́ náà nà ẹ̀bẹ̀. Ẹ̀wùwọ́ ọ̀nà ọ̀kàtútẹ́ dúkà náà rẹ̀ bẹ́ẹ̀ abẹ́ inú ọ̀nà. ẹ̀wùrẹ́ ọ̀mẹ́rẹ̀ ẹ̀kẹ̀kẹ̀ ọdún èkèrè lọ́kùnrin àti ọ̀la ọ̀ ẹ̀rọ ọmọ náà rẹ̀ kẹ́lẹ̀ ẹ̀hún náà rà lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run kan ọkùnrin àti ọ̀nà ẹ̀dọ́ ilé sẹ́nu darí àkókò ọ̀nà lọ́ra nìyí. yóò fún un bẹ́ẹ̀ni rà ká ọ̀dọ̀ ọmọ náà. bí ọlọ́kọ̀nà bá ti ama nánú awéra yìí fana sọ̀rọ̀ bọ̀lì fọmùrọ̀ èyí ni mi ìwé tì bí kéte yìí náà bí àkó mèrè yìí èyí kó mo yẹ kó ìwé tì. then awéra yìí nàbẹ́jọ bọ̀lì hàrá ilẹ̀ máa ẹ̀ka ibi ọ̀rẹ́ ọ̀nà ẹ̀mí. then bí ìtàkà àánú kàtìkà máa ẹ̀ka ọ̀ iná aka náà ẹ̀rọ lẹ́ ní ètò kàkà sọ̀rọ̀ ta bí yẹ́ àmì owó ebi náà yẹn lẹ ní akọ ọfi fasa adi ẹni tó tẹsí abẹ ẹ mama náà tẹsí ọfi fasa abẹ yà fún ọlọwọ dẹ yà kàkà ọlọwọ ẹfọ náà rò fún ọmọdé ọlọwọ bẹẹ nínú. wọn ní mọlì dí ajé nínú rẹ ní kíkà èyí lọnà dẹnà yà tó dọtún mọlì dí bákẹ́ ọ̀yà nkẹlẹ ẹ̀mẹ̀ ntó mọlì ọ̀gá kẹlẹ bọ́ọ̀ yẹn kọ́ra nù wọlá ẹ̀ kálá wọlá ilé ìtọ́sí mọlì dí ẹ̀kọ́rọ̀ náà. àrẹ Nìjọ́mọ̀ ní ilé ìtura they are different and our different. They call a àhẹ́rẹ́kọ́n láti àmà àgà awérẹ́kọ́n ọ̀rọ̀ àtẹ̀rẹ̀ ìrírẹ̀ ẹ̀mí. But the question is that I don't really know ẹ̀yà yan àbí ti pọ́lì kí a lè rírà kò lẹ́yìn. Dùnú wá yan wáyà. Máa rẹ́wọ̀n ní ọ̀rẹ́sẹ̀ mọ́lì jẹ́wọ́ ìjókòó ní ọ̀fẹ́ wọn ní ìpínlẹ̀ ọ̀nà sẹ́mẹ́ dáadáa tìlẹ́sẹ̀ ìzọ̀yìnà ọ̀hánlẹ̀ ọ̀yìnà kẹfẹ́ bá àǹfààní nàìjíríà ó má ní ìrànwọ́ náà. sẹ́mẹ́ dáìka ọ̀nẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́ ní pátákó ayẹ̀tọ́ bẹ́ẹ̀ ayẹ wọn ebe náà asọ́mọ̀ nǹkan ẹ̀ máa sẹ́sẹ́ ẹ̀ máa lọ àríọ̀ ẹ̀ máa ayẹ wọn asọ́mọ̀ kótó mọ́ni sọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ̀ kà ẹ̀ máa bọ̀ sẹ́mẹ́ dáìka يوشك أن تداعى عليكم الأمم كما تداعى الأقلة إلى كفأتها ilẹ̀ pakistan ayé náà wọn look at the way ẹ̀mẹ́ wọn wọ look at the way olóko mori dá ìfẹ́ ó ń kẹ́nẹ́ nànà. ẹ̀mí ẹ̀fẹ̀ nígbà abẹ́ wọn ìwọ́ta. sẹ́mbẹ́ oríkọ́ yẹn ní dáìka ilẹ̀ nìyẹn náà bẹ́ẹ̀ ni igi ní dìkì bẹ́ẹ̀ náà nìka yẹ ẹ̀yìn èéfù náà igi dáná àákò ìwà ha àlùkànìta dáwọ̀ ìwà ha ìrọ̀rọ̀ dáwọ̀ ìwà ha ìfẹ̀sẹ̀ dáwọ̀ dáwọ̀ àbán. à ń tara bẹ́ẹ̀ lè ẹ̀wà bẹ́ẹ̀ lè fún ọmọdé ọ̀nyọ́nyá rẹ̀ sẹ́mbẹ́ náà máa mi ìgbín náà dáìka ẹ̀rẹ̀ ẹ̀kọ́ ɛkutirɛ ama ɛka wɔ kasɛm ama edzoja ma ɔbɛ da ɛka oyiɛ no kasɛm ho oyiɛ no ɔyini kur'an ana ìgbọ̀nmọ́gbọ̀ náà wọ́n sàárà òtí ẹ̀sẹ̀ ọmọdé sẹ́ńdẹ̀ sẹ́ńdẹ̀ lónú ọkà abúmẹ̀ sẹ́dọ̀rì káyẹ̀ abúmẹ̀ ana ẹ̀ka ẹ̀ńkátó òtítù ni ana ẹ̀ka emúrí mi ẹ̀ńkátó náà wọ́n yà kó anadọ́gbòlá ntẹ̀fẹ́ ọmọ ilé ẹ̀mẹ́ lówó àkọ́ ẹ̀ka lówó àkọ́ ẹ̀ka yẹ ilé ọ̀sán rẹ̀ mọ̀ rẹ̀ lọ́mọdún náà wọ́n dọ́kà yìí kọ́ wọlé sọ̀rọ̀ àlẹ́ sọ́lá kólú wà mí ní ndé àǹfọ̀sẹ̀kù. Tààkà yìí inú bẹ́ẹ̀ ni ẹ̀hùn rẹ̀ ní nàìjíríà mọ̀hánlá bá èkó. Àwọn ọkọ̀ wọlé àti oyè ìjọ mọ̀lẹ́ sọ̀rọ̀ àwọn sàárà ọ̀nà kàjẹ́ ẹni wẹ́ ọ̀jẹ̀ ìrọ̀ ọ̀nẹ́ ọ̀nà mẹ́ ńkátọ́ náà ìnana ọ̀nà mẹ́ ìgbàmọ́ náà ìnana bẹ́ẹ̀ sì ni. Àníkàwé ẹ̀ lẹ́yìn aná ìta yára dé ọkọ̀ áà ah, bíza ìgbẹ́ náà ìka ọ́nì gírímà bí kì í wọ́n lígbò kọ́ rẹ̀ aná ìka bí yà ọkùnrin àbúgẹ́ ọkọ̀ àná. Sọ́nà ìka ayáyé ìsàrìsọ̀ yà á wọ́ ayé ọ̀dọ́ ọ̀kà tí ó kọ̀ á ọ̀dọ́ ọ̀kà tí ó tó mú ìsọ̀rọ̀ lọ rẹ̀ sọ́ndá. Àmì ká bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ná rẹ́pọ̀tọ̀ wáyé aná ìka yára àná wọ ìwọ́ mórí ọ̀nà aná ìka ìwọ́ bẹ́ẹ̀rì ìwọ́ kàrẹ́ ọ̀rẹ́ bí ẹ̀ kókó sí mi ọ̀dà bí ẹ̀ kókó sí mi ọ̀kàrẹ́ ilé àbẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀ wọ́n ní mo mọ̀ àwọn heekumekene ọrịka ime anyị ahịrịme anaghịka òdìrẹ àyíká anyị ahịrịjù ẹni anaghịka òdìrẹ àjẹmọ́ àwọn ọ̀rẹ́ dàkà ìwọ́lẹ̀ ọ̀nà dàkà àmọ́ àwọn èrè kàyẹ ọ̀kọ́kọ́ wẹ̀ fábùlùwà ẹ̀ màfẹ́ orúkọ mọ̀lẹ́bùn náà wà tààrà anaghịka àná náà dọ́ọ̀bì constitutional dọ́ọ̀bì sanáìkàyẹ yà rẹ̀ nínú ìta àkọ́mọ̀nìyàn ìlànà ọ̀yìnbọ̀lá ẹ̀rùn ọmọdún àwọn sàárà ọmọgbọ̀lá ẹ̀. à ń kẹ́rọ̀ ìgbà yìí ọwọ́ oru ìní owó mòrí yìí bẹ̀rẹ̀ lọ́nà kọ́ ayé ìtọ̀kàlẹ̀ rẹ̀ mẹ́ ọ̀kàlẹ̀ yé ọ̀dà àná ìka àtẹ̀lẹ̀ ní odò mòrí ọmọdún àwọn sàárà ọ̀dọ̀ nù ẹ̀rẹ́ kọ́ àtẹ̀mẹ̀rẹ̀ alùmọ̀nàn ọlá àgbègbè ọ̀rọ̀ àdìyàn ẹ̀rọ pé bẹ́ẹ̀ kó ẹ̀yà sọ̀rọ̀ ahẹ́rẹ́ sí àwọn lógo anẹ́kọ́ akọ̀wọ̀ ahẹ́rẹ́ anáìka ẹ̀ máa ń zọ̀rọ̀ lọ́hùn bí àmì sultan omori sọ̀nà wọ̀tàálà ó ti ọ̀dà lẹ́yìn náà àwọn ti mọ́ọ̀lù ti ní jíra àbúkọ́ náìka dáì kẹta náà dɔmɛta ɔbɛkɔlɛ ata alwala walbaa bɛɛ tiɲɛ ɔda gɔmɔ zɔnna wata ala uwe hɛ ɔda gɔmɔ zɔnna wata ala o yi tɛnɛ nkɔkɔ ni yɛ ɔla agobe ɔzɔnna nkɔwa na yi so tirɛ ɔwɛ so tirɛ wɔna tigɛ tɔrɔ baha bɛɛ yɛ ayɔrɔ mɔri zɔnna wata ala anabi ayatɔ yi bia lɛ bia yi ayɛ ani ɛkɔ ɛbɛrɛ ma ana ɛkaba awɛ an ɔba awɛ ala hɔra kɔɛtɛ wa an nɔ lɔ ha yaba tomati kobo bomo sɔnna wata ara dɔwɔ hɔ kɛtɛ aba yɛ mɛmɛ ana ɛka ɛbɛ yi ni kuta bee fi ɔwɔ ta ɛnu kɔla na ɛka ɔba mi bia yi ayɛ ani ọ̀nà ọ̀mẹ̀fà àkókò yìí. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر كذا أداء الدين اللهم من اراد المسلمين في برد كيدهم عليهم اللهم من اراد المسلمين في فاذله بنفس متى يسانا برحمتك يا ارحم الراحمين اللهم قد دعانا واجمع مرضانا وارحم موتانا وهلك أداءنا ولا تهيئ فيك رجاءنا واعتم الباقيات الصالحات امالنا اللهم لا تعهينا لما فعلنا ولا تعهينا لما فعلت فهو منا ولا تسلط علينا بذنوبنا من لا يغضب ولا يزال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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله